mo rẹ́ni kejì ẹ̀bùn olúwa Joseph Joshua ó wá ní about some weeks ago maybe two three weeks ago ó mú nǹkan kan wá fún mi òun àtàwọn parent ẹ̀ ó dẹ̀ yà mí lẹ́nu pé irú ọmọ yìí ihun tó gbé wá ẹ bá ń wò ó ẹ bá ń gbé ń tán ló gbé wá yẹn ẹ bá ń gbé wá ẹ wo orú ọmọ yìí sà tó bá yá wọn ní Nàìjíríà youth are lazy wọn àwọn ọmọ eléyìí wọn lazy o from his childhood ẹ wá wo ohun tí ó ti ń gbé kékeré rẹ̀ ṣe gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò ẹ ó jẹ wọn ọmọ láyé ọmọ yín ò ní parẹ́ ọmọ yín lójú ee mo ti jáwọ́ already mo wá ní ká bá ń tún ra ọmọ yìí ló ṣe o ẹ máa wòran o yíyà yíyà mo fẹ́ já bí Jackie Chan ṣe máa ń já ṣe máa ń já fíìmù nù kínní yíyà yíyà yíyà yíyà yíyà má ti jẹ́ ń jí owó ẹ jẹ́ ń sọ́dún jọ́ mi nù ẹ̀já ṣe lé ni ẹ̀bùn olúwa àbí ẹ̀bùn olúwa ta ló ṣe léyìí who did this sọ̀rọ̀ òkè ta ló yà á. oṣù ọ mi ìṣú ọjọ irọ́ ni ìwọ kọ́ ló yà á fídíò tó fi yà dáa ṣó wà lọ́wọ́ rẹ fídíò tó fi yà ẹ́ o fẹ́ pírẹsẹ́ntì bí fídíò ṣe lè o náà ni o náà ni o náà ni ṣó ní fídíò fídíò tó ti yà á mo ní di fídíò tó ti yà ẹ wá wo ohun tọ́mọ yìí ṣe o ẹ wá wo ohun tọ́mọ yìí ṣe o ẹ wá wo ohun tó ṣe o ẹ wá wo ohun tí ọmọ yìí ṣe o look at this look at this little brother hey ma wo ma wo hey yeah, yeah, yeah. yíyá yíyá ọmọ ìwà àjẹ èèyàn ọlọ́run àwọn ọmọ mi náà jẹ́ wọ́n rògbòlò jẹ́ ọmọ mi ó rògbòlò ẹ bá ń yá hey look at this brother look at this wonderful man ẹ wo ohun tí arákùnrin yìí ṣe ó yà ó yà wá dúró síwájú ẹ máa bọ̀ wájú ẹ ẹ wo ohun tí ọmọkùnrin ṣe ta ló ṣe lè nù kàn dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí ta ló ṣe má parọ́ o ta ló ṣe ta ló draw ẹ̀ are you the one fídíò tó fi ṣe dà ẹ bá ń connect video. rẹ̀ ṣó ní sáǹdì ẹ̀kan nú ó ní sáǹdì nú kí ni ẹ fi ń play kí ni dà ẹ sáré connect ẹ mm, ẹ sáré connect ẹ ẹ dá mi lóhùn fídíò rẹ̀ dà ẹ̀yin abiyamọ o ọmọ yín ó jẹ èèyàn èmi ìwọ̀nba tọ́lọ̀ ràn mí mo ṣèwọ̀nba fún un ọlọ́run adẹ̀rìn ẹ̀yin abiyamọ kan lọ́wọ́ tí ẹ̀yin náà ó jẹ wọn mọ láti bá ń support ọ̀dọ́mọdékùnrin yìí ẹ wá wá àǹtí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin mélòó lẹ màǹtí mò ń bọ̀ lórí ẹ̀ sórí wà á gbọ́rọ̀ lórí àǹtí ilé ni àwọn màmá yìí àwọn olórin rèé ajiat rodiat ajiat ajiat ṣèbí ajiat ni wọ́n pè é àwọn obìnrin ajiat ẹ̀yin máa mi mùsùlùmí salamu aleykum wa aleykum salam wa amaro wa wa rahmatulahi wa barakatu bisimilahi rahmani rahim ìlà olúwa mo ti gbàgbé ní o ògo ni fún jésù lókè ọ̀run ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam mo kí yín dáadáa ṣé ẹ ti rí ẹwọ ọmọ yìí dáadáa rọdíàt ájìyà rọdíàt ó yá fídíò yẹn dàbí bá ń gbé wá ẹ wá wo tọmọ yìí ṣe o kí ni yóò so dáadáa o ooo ẹ sọ lè báyìí. Ah, kò clear o kò clear ẹ̀kọ́ tiẹ̀ ọmọ yìí ó yá gbé òkè ó fẹ́ present ẹ̀ fún mi ó yá ọmọ yìí fẹ́ present àwùkíní yìí fún mi ni o God bless you ọmọ ekere yìí ó lóun ló yá ẹ̀dẹ̀ sọ àwọn nǹkan míì tó ti yà ń kọ́ ẹ̀dẹ̀ sọ gbé lẹ́nà gbé lẹ́nà gbé lẹ́nà ẹ máa wo wọn lòun ló ya ilé ṣe rí i pé píkṣọ rẹ̀ lélẹ̀ ṣó ń rí dáadáa ó yá ẹ máa gbàdání fún mi ara tó ti yà lé. ó pèsèntè lè ní ju ní ní december last year this month eh? jí o. ẹ bá ń wo bẹ́ẹ̀ yẹn mẹ́rin ló ń wò ó. mọ̀mí folú adébóyè. mọ̀mí folú adébóyè ó ti fún wọn. ó ti present ẹ̀ fún wọn. ó ti fún wọn wow that's great. this Ọọ̀ni of Ifẹ̀. bàbá Ọọ̀ni of Ifẹ̀ ó ti fún wọn. bàbá wa Ọọ̀ni ṣó ń gbé. bẹ́ẹ̀ ni sá eléyìí ńkọ́. Sunny Ade, King Sunny Ade. King Sunny Adé ó lè ti fún wọn. kò tí ì fún wọn. kò tí ì fún wọn. kò tí ì meet wọn. bàbá Sunny Adé wọn ti yàyí síbí o èmi àtọmọ ìlàjọ ń bọ̀ wá fún yín èwo tún lè. the first lady of Nigeria. first lady ó ti fún wọn. senator Rẹ̀mí Tinubu kò ì fún wọn. senator Rẹ̀mí Tinubu Mama wa màmá Rẹ̀mí Tinubu ẹ wo ọmọ yìí ó dẹ̀ yà yín màmá wa ọmọ yìí rè o kí lórúkọ ẹ. Mọ̀rẹ́ni kejì ti yà yín o èèyàn mélòó ló ń wò lọ́wọ́ ó yà governor of Ogun state governor Ogun state he has presented it ó ti fún wọn bàbá wa Tinubu rè ó ti fún wọn ó ti fún bàbá wa Tinubu ẹ̀mí mímọ́ o ògo fún Jésù wọ́n máa ti lọ o Ọlọ́run yóò bá ń gbé olórí sókè ilé nǹkan sẹ́nitọ́ Adeola. ilé nǹkan Ṣadé Adéníjì wow ilé nǹkan professor Filani. Wow. He has presented this. Ele nko, ọmọ ìgbé dání bí ni. This is the governor. This is the presentation of the. Governor, governor Èkó. Bẹ́ẹ̀ni, governor Ogun State. Ogun State. Governor Dapo Abiodun. Governor Dapo Abiodun, very good. Ele nko. This is um, the owner of Twitter. Ẹni tó ní Twitter, ó ti gbé fún wọn. Kò tí ì gbé fún wọn. Ẹ pàdé. Mélòó ló ń wò sẹ́ẹ̀? Ẹ tàtì. Irọ́ bẹ̀yẹn kọ́. This is the this is the deputy governor of Ogun State. Kò tí ì present ẹ̀ náà eléyìí ńkọ́. professor baba peter fatomilola. wow eléyìí ńkọ́. this is uh, the owner of uh, shaguri. eléyìí wa ń kọ́ báyìí eléyìí ńkọ́ eléyìí náà ló gbé wá yìí o ṣíàdà ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà mi dà ẹ wò ó ṣe ti rí nǹkan báyìí ọmọ ìwọ alálùbáríkà dárúkọ ẹ sọ skul tó ń lọ mọ́mí àti dádì ẹ ń kọ́ sọ́wọ́n à bí ni. Oh, sure. Are they here? Yes. Your parents are here. Yes. Can I see them? Yes. Say, say one one jina jina, but one bye bye bye. One one bye bye bye. Oya oh, call them. Jẹ́ ká rójú wọn. Kàn wá sẹ́yìn kìíní. Look at Wow, look at the wonderful parents of this handsome boy. Ah, ẹ̀yin abiyamọ yìí, ẹ mà kú ìtọ́jú ọmọ yín o. Òun ló Wow, that means you have laid a good example for him. Ojú ọ̀nà tí ẹ tọ́ sí ìmú ẹ̀yin ò fọmọ tí ń lẹ̀ kó ló má darapọ̀ mọ́ àwọn ọmọ tó ń rán ní sìgá tó ń rán ní gbó ẹ jèrè ọmọ yìí ó yá ẹgbẹ́ òkè wọ́n fẹ́ pìrìsẹ́ǹtẹ̀ fún mi mo ń bọ̀ wọ́n fẹ́ pìrìsẹ́ǹtẹ̀ wọ́n fẹ́ pìrìsẹ́ǹtì àwọ́ọ̀dù yìí fún mi èmi nìkan tán èmi nìkan ló yẹ wọ́n fẹ́ pìrìsẹ́ǹtì àwọ́ọ̀dù yìí fún mi and I will so much appreciate it sí ògo fún Ọlọ́run èèyàn èèyàn four point two k ní ń wò yín lọ́wọ́lọ́wọ́ èèyàn four thousand two hundred ọmọ yìí ó ti jẹ́ èèyàn ó mọ èèyàn tí ń wọ̀ ní kọjú wájú báyìí ó yá pírẹsẹ́ǹtì ẹ̀ fún mi òun ló yá o ẹ bá mi appreciate ọmọ yìí òun ló yá o ẹ̀yin tá a fẹ́ pẹ̀ máa pè wọlé o oh seven zero five four nine zero zero seven five four ó yá. My name is Morenikeji Joshua. I am nine again, years again, old. again. My name is Morenikeji Joshua. I am nine years old and I'm a young artist. My ambition is to have my artworks in every home across the world. I have more than 190 pencil sketches to my credit. With this my pencil sketch, I am appreciating the effort of Pastor Gabriel Ademola Agbala Gabriel Globa for his service to God and humanity. God bless you, sir. I love you, sir. dákun into tó sọ jo jọ mo máa gbé wá mi lẹ in tó sọ mo fẹ́ ní kó tún sọ ni ẹ dákun ẹ má bínú bíi pé ìgbé ìbòrí láyé mi ó yá dákun ẹ bá ń gbé òkè ẹnìkan wá sí ràn wá lọ́wọ́ ọtí ó yá mò ń gbọ́ my dear again sọ̀rọ̀ òkè díẹ̀ sí. My name is Morenikeji Joshua. I am nine years old and I'm a young artist. My ambition is to have my. You are how many years old? Nine years old. ọmọ ọdún mẹ́sàn-án so gbọ́ báyìí ọmọ ọdún mẹ́sàn-án nine years nine years mò ń gbọ́ carry on go on. My ambition is to have my artworks in every home across the world. I have more than one 190 pencil sketches to my credit. With this my pencil sketch, I am appreciating the effort of Pastor Gabriel Ademola Agbala Gabriel Global for his service to God and humanity. God bless you, sir. I Amen. love you, sir. Thank you so much. I am appreciating you, my darling boy. God bless you. Káre, àkànní ọkọ ọmọ olókun ẹ̀sìn. Ọmọ bá di ẹ bá kú, mílíkì là á lu. Ọmọ gidigbo òsínlẹ̀kùn ẹ bá ní kì ní ó wọlé. Ṣọ́tàn náà, èwe láti sọmọ. God bless you, I love you. Ta ni bá appreciate ọmọ yìí o? Ta ni bá appreciate? Ó yẹ wá dúró ti nǹkan rẹ báyìí fídíò àǹtí ìdá ìwọ dúró báyìí dúró sẹ́gbẹ̀ẹ́ ń bẹ́ yẹn kó wá kọjú báyìí very good kọjú rẹ báyìí kọjú rẹ báyìí very good dúró báyìí ẹ ẹ ó yẹ bá ń kọ̀dẹ́tì fóun tàǹtì súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi ẹ wo àǹtí dáadáa look at this young girl how old are you kí lorúkọ rẹ. ọdẹ àtàníkẹ́ ọmọ ṣó. mi gbọ́. ọdẹ àtàníkẹ́ ọmọ ṣó. rodiat àníkẹ́ ọmọ ṣéwù wo alálùbáríkà bàbá rẹ̀ ọmọ sẹ́wù ni ọ́ lóòótọ́ bẹ́ẹ̀ bá rí ọmọ sẹ́wù èyàn ó ti dá mọ̀ bẹ́ẹ̀ bá rí ọmọ ẹni ọlọ́run ẹ ọmọ tí èyàn ọlọ́run bí èyàn ó ti rí àmì lára ẹ̀ ìwọ ìyá alálùbáríkà ni ọ́ ìbùkún ni fún inú ìyá tó ti jáde ìbùkún ni fún ní bàbá tó ti jáde ẹ bá ń plé orin ọmọ yìí ẹ bá ń gbé fídíò rẹ̀ ó yá máa kọ ẹgbẹ́ súnmọ́ bí. ló dé báyìí ẹ má bàa kọ́ ti orin yìí nà dj ti dàdó dj dj dj kí ni ṣe dj báyìí náà ẹ pa tẹ̀síwájú díẹ̀ fóònù mi ìyàwó mi ẹ bá ń kọ́ sí ẹ bá ń ẹ ṣe o very good and very perfect ó yá wá báyìí ẹ jẹ́ ẹ ti gbọ́ orin àǹtí ó yá kàn fẹnu kọ́ kékeré kàn fẹnu kọ́ kékeré láì lù láṣẹ kankan ó yá jẹ́ gbóhùn rẹ. pásítọ̀ Gabriel Adémọ́lá òjíṣẹ́ ni ayé kò láfiwé ẹ̀ṣà ni nínú àwọn tá a fi mi sùn ló ń sọ wípé ìjọba òun kù sí dẹ̀dẹ̀ ká lọ onú ká gbà fún Jésù Kristi gbogbo ayé pátá mímọ́ lolúwa mímọ́ àwọn áńgẹ́lì pariwo òó mímọ́ wọ́n lọ́kàn ọba ẹ̀mí mímọ́ ọlọ́run Gabriel Adémọ́lá mímọ́ ẹ̀mí. ó ṣe ó ti tó bá àwọn mọ̀jẹ̀ wọnú ẹ̀mí alájà ájíà rọ́dìát kí ló ń sọ níbẹ̀ àníkẹ́ ájì àmì ájì àmì ẹ lọ mọ́kà ṣe é gbàgbọ́ ájì àmì ó yá máa bọ̀ máa dá súnmọ́ bí ẹ wo ohun tí bọ̀dá yìí yà ẹ má bínú o artist mi gan tó ti dàgbà lẹ́nu ẹ̀ gan lè mọ́ yàrú ẹ̀ bọ̀dá yìí ṣe gudugudu méje yàrá mẹ́fà ẹ̀yin wọlé fẹ́ pè wọlé ẹ wò ó kí n fẹ́ ká ṣe fún wọn mo fẹ́ ká support vision àwọn méjèèjì wọn àmọ́ra wọn rí o ṣé mọ́mí ẹ wà ń bí Mummy, ẹ wà ń bí dáàdì ẹ ń kọ́ dáàdì ẹ ò sí ń bí bẹ́ẹ̀ mọ́mí ẹ wà ń bí àmọ́ ti travel ṣé ti travel ni mọ́mí ẹ ń wà ń bí ọmọ ismail màmá ẹ̀dà kò máa bọ̀ ṣáyìn ni mọ́mí ẹ ẹ juwọ́ sáwọn aráalé ẹlẹ́ẹ̀kí wọn. mo kí yín o ẹ ṣe o ẹ ṣe lọ́ba. ẹ sálámà sáwọn èèyàn yín. sàlámù aleykum rahmatulahi mo kí gbogbo lé o. sàlámù tilẹ̀ aleykum rahmatulahi. ògo ni fún kristi. ṣá o láwọn dáàdì ẹ náà wà ń bí ó yẹ wá ẹ tún wá yẹ ẹyin náà juwọ́ sáwọn ará ilé. hello everyone. ẹ ṣe <laughs> o ẹyin ará ilé. ṣé mọ́mì rẹ̀ rè é ah, ah, àti mọ́mì àti dádì àtọmọ gbogbo yín sàwà fáyìn ògo ni kọ́lọ̀ ń jẹ́ mi náà fáyìn ẹ lọ eh, ẹ jẹ́ mi ẹ sàánú èmi náà kémi náà fáyìn ẹ eh, my dear now mo fẹ́ ọlọ́run ẹ̀yin abiyamọ ẹ bá mi support àwọn ọmọ mi méjèèjì wọ́n ti di ọmọ mi look at this young artist look at this young singer wọn mara rí o ọlọ́run pin ìmọ̀ tọ́lọ́run fi ṣe gan-an àwọn wá rí mi lénìí àwọn náà gbàtàn sẹ́yìn fídíò yẹn mo ní kánníkán wá lénìí fún presentation orin yẹn kí n lè gbọ́ inú mi dẹ̀ dùn kí lorúkọ rẹ lórí Facebook. Prodigy Morenikeji Ẹ̀bùnolúwa mi sọ sọ sọ báyìí. Prodigy Morenikeji Ẹ̀bùnolúwa Joshua. Prodigy Morenikeji Ẹ̀bùnolúwa Joshua. ok Prodigy ó ní sọmọ iná wa Facebook tẹ̀yin ló ń lò ṣé péèjì ni àbí. Eh, facebook tọmọ yín lélẹ̀ ó yá kí lórúkọ ti yín. àyìnkẹ́ ẹlẹ́à. àyìnkẹ́ ẹlẹ́à àyìnkẹ́ àyìnkẹ́ àyìnkẹ́ owó àyìnkẹ́ ọlọ́lá àyìnkẹ́ ẹlẹ́à yé mo bá ròde ẹ bá ń tọ́jú ẹ̀rọ dí àti mi o alájà ẹ̀rọ dí àti rèé god bless you lovers ẹ jọ̀ọ́ ẹ̀yin abiyamọ ẹ bá mi gbéra ńlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la wa rèé tá a bá wá support wọn tá la tún fẹ́ support ntí Ọlọ́run bá ṣe fún wọn lénìí ẹ máa yá ni pé eh, for the boy I be for the girl for the boy I be for the girl for the boy I be for the girl ó yá for the boy I be for the girl girl girl for the boy ẹ eh? ẹ máa pè wọlé for the boy ẹ gígì ẹ ẹ bá ń sọ ẹjẹ ẹjẹ ráàpù sí Mọ́rẹ́níkejì ọmọ tó dá ọmọ tó yanrantí ọmọ tó wá sọ́dọ̀ Àgbàlá Gabriel lónìí ó wá láti pẹrẹsẹǹtì àwọdù Àgbàlá Gabriel mo tún rí níbẹ̀ Rọdíyàt ọmọ alálùbáríkà ọmọ ṣéw ọmọ ṣéw ọmọ aláàjà ọdìbọì àbọdìgẹ ọdìbọì ọdìgẹ ọdìbọì àbọdìgẹ ee ee ó yá gbogbo ẹ̀yin abiyamọ ẹ dìde ní online ẹ bá wa sọpọ́ọ̀tì.

ẹ̀nà mi lówó ẹ̀ẹ́nà mi mọ̀ ẹ̀nà mi lówó ẹ̀ẹ́nà mi gan lówó èmi gan tí mò ń sọ̀rọ̀ látàárọ̀ mo ṣẹ̀ṣẹ̀ jàmọ̀lá àtẹwé dùtàn mo tó fẹja kíkà àti pàmò sí i mo mọ ti lé lórí ah, o sí ọmọ yìí ò ní dáadáa mọ́ọ̀tì jésù olùwà ah. ó yá máa pè wọlé èèyàn six thousand three hundred ó dúró ń wo àwọn ọmọ alálùbáríkà yìí ó túmọ̀ sí pé ògo yín ti fọ̀hún bá ń gbójú ẹ̀ bá ń gbé ojú ẹ̀ ṣé ìdámọ́ ti ṣe ọlọ́ra ó yá máa gbé kọ́ ẹ máa gbé kọ́ mo fẹ́ kí ẹ bá mi support àwọn méjèèjì ẹ bá mi support wọn ẹ bá mi support wọn ẹ bá mi support wọn wọ́n ti ń pè wọlé sọ́tàn hello power bank dà for the boy hello ma yes ma. Je yes ma àmì màámi o thirteen thousand naira thirteen thousand ẹ ṣe gan mọ́mi ẹ má wọ̀rí jẹ́ nǹkan ilé ilé ajá yìí for the boy. Everybody there. Eh eh. Body boy. Eh, eh. Everybody there. Mm mm. Yọ mm. yọ. Everybody there. Èwo ni yóò tó ń sọ? Mo rẹ́ni kéjì ti wà níbi òun àti dádì rẹ̀ àti mọ́mí rẹ̀. Wọ́n wá láti abẹ́ òkúta. Ṣé bẹ́ẹ̀ ni? Lóòótọ́ ni. Ẹ wo rọ́dìyà aláàjì mi mọ̀mọ́ tó ń lọ sí mẹ́kà ìyá tó dára ọmọ ṣéwù mi ọmọ aláàjì mi ẹ bá mi ná mi wọn lówó ẹ bá mi rántí wọn fọyà fọdí bọ́ì. àbíbọ̀dì dẹ̀ fọdí bọ́ì àbíbọ̀dì dẹ̀ fọdí bọ́ì. jésù lọ wá ẹ ṣé o. ẹ bá ó yá ẹ máa bá mi zero seven zero five four nine zero zero seven five one ọmọ ìgbé ń tó ṣe síwájú báyìí kó jáwọn èèyàn rí rú báyìí kó gbé dára ẹ ẹ wo ohun tó ṣe ẹ bá mi sọpọ́ọ̀tì ẹ̀ ní tó jẹ́ kí n gbé jáde ni pé ó jọmọ ékeré. ó yá ẹ bá máa ń gbé kọ ọmọ àwọn tó máa ń fọmọ yìí ní ten thousand ó jẹ́ lò ó ẹnì ti fún òun ten thousand sí ok wọ́n ní pẹ̀lú ọmọ yìí náà wọ́n ní ten thousand fóun náà ó yá mo fẹ́ káwọn èèyàn bá mi support wọn they are not here to beg they they they they they, they came here to appreciate God in my life mo dẹ̀ gbọ́dọ̀ gbé wọn jáde kí gbogbo ayé rí i pé àwọn ọmọ ológo kan tó ń bẹ ń bí ẹ rògo yín lò ẹ máa rí ògo yín lò ó yẹ bá ń wo àwọn kọ́mẹ́ǹtì yẹn dá mi lóhùn ẹ bá mi wò ẹ máa gbé àwọn kọ́ yẹn ẹ̀yin abiyamọ yẹn dà ó yẹ máa pè wọlé irú àwọn ọmọ yìí ló yẹ kí wọ́n lọ sí yunifásitì tí ó jiná dáadáa kọ́ ló ń jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wọn for the boy àbí for the girl jésù lọ wa n tó ń ṣeré níbo lórí yẹn wà. God bless you. five thousand five thousand? Bèrè náà pé. Five thousand. Very good. Eh? Five thousand fún àwọn méjèèjì. Just to just to appreciate them just to appreciate them just to ẹnìkan ní mọ ráàpù lọ for the boy for the girl? kéèké hmm. gbogbo ẹ̀yin tẹ́ ń wò lọ́wọ́ gbogbo yín lẹ máa jẹ́ èèyàn láyé àtọkùnrin yín àtobìnrin yín ẹdínwó méjèèjì mọ́rí orí yóò ní gbàbọ̀dé mo lọ́ọ̀fù yín mo dẹ̀ ṣe ti yín gan mo rẹ́ni kejì àti miss rodiat ẹ bá mi ṣe wọ́n lànà kanra àánú gbà ee ee for the boys. àbí for the girl for the boy àbí for the girl. olúwa àbí for the girl àbí for the girl for the boy hmm? àbí for the girl. hello orí ètò lẹ́wà bí yes ma yes ma mo rí yes ma twenty twenty thousand twenty twenty k god bless you god bless you for the boy. Everybody, for the girl. K K for the boy. A abi for the girl. Mm mm for the boy. Àti Morayọ̀ ẹ tẹ̀ ń wò wá. Bọ̀dà Kúnlé ẹ̀yin náà ò gbẹ̀yìn. Bọ̀dà Pásítọ̀ Sálàfíà ni fún yín. Ẹ kú Sunday òní ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn ọmọdé yìí la tún gbé wá lónìí. Ẹ dìde ká sọ́pọ́tì wọn, wọ́n nílò rẹ̀. A A for the boy. Abi for the everybody get. Yo, yo, yo, yo. Everybody get. Body boy. Everybody get. Yo, yo, yo, yo. Body boy. Everybody get. Èwo ni èwo ni yo, yo. Yo, yo, kini. Body boy. Everybody get. Èwo ni. Ẹ̀yin tí ẹ bá fẹ́ nọ́mbà eh, arákùnrin mi tún orúkọ ẹ lọ bá ń fọ́lò rẹ̀ ní Facebook ara orí àkọ́kọ́ tí Ọlọ́run tún máa ṣe nìyẹn you can follow him on facebook you can follow him on facebook ten thousand kan náà tuntun wọlé o ten thousand ó yẹ́yẹ́ ó jẹ́ lò seventy seven five seventy seven five ẹ fẹ́ follow bọ̀dá yìí ní facebook ó yẹ bá ń pe kí ní facebook rẹ. prodigy morenikeji ẹ̀bùnlúwa joshua artist. Eh? prodigy morenikeji ẹ̀bùnlúwa joshua artist on tiktok taiwo mo that's on, on tiktok taiwo mo on Instagram joshmo21 joshmo21 ẹ ṣe púpọ̀. ẹ tún pè lẹ́ẹ̀kan sí i. on Facebook prodigy morenikeji ẹ̀bùnolúwa joshua artist prodigy morenikeji ẹ̀bùnolúwa joshua artist on TikTok taiwo mo taiwo mo on TikTok Instagram joshmo One. ó yá mọ́mí wa ẹ bá ń gbọ́ Facebook ọmọ ẹ bá ń pè. àyìnkẹ́lẹ́ à àyìnkẹ́ eh? ẹlẹ́à. o ní facebook yẹn. ní facebook àti tiktok àyìnkẹ́ hmm. ẹlẹ́à. àyìnkẹ́ ẹlẹ́à àyìnkẹ́ àyìnkẹ́ àyìnkẹ́ owó àyìnkẹ́ ọlọ́lá ó yá ẹ bá ń gbé kọ ẹ bá ń gbé kọ ẹ bá ń gbé kọ ẹ bá ń gbé kọ ẹ bá ń gbé kọ ẹ dá mi lóhùn. five thousand kan five thousand ó ẹ bá mi ṣe mọ just to support them and. Eh, eh, eh, àwọn ọmọ yìí ti jáde láti òní lọ ohunkóhun ò gbá wọn wọlé i i i i love them wọn mọra rí o mo kàn nílò kí n ṣe pọ̀ torí bí ó ṣe wá kí n ṣe pọ̀ fẹ́ máa ṣe ní individual bó ṣe dá iná mo ti ṣe yìí ẹ máa rí àánú gbà bóyá bá ń gbé bá ń gbé mọ gbé kọ yẹn mọ gbé kọ yẹn they are here his name is uh, Morenikeji joshua ó tún kò orúkọ kan olúwa ẹ̀bùn olúwa mo fọ́ fún orúkọ yẹn ẹ̀bùn gift ẹ̀bùn olúwa gift you ajiat rodiat àníkẹ́ ọmọ ṣéwù ọmọ ṣéwù ẹ bá ń kí ṣéwù tẹ bá délé o ẹ ní ṣẹ́ bá ń kí wọn mo ní ṣẹ́ bá ń kí ṣéwù ẹ ní bá ń kí ṣéwù ẹ bá ń jíṣẹ́ mi fún wọn pé mo ní kẹ́ bá mi kí bàbá wa ṣéwù sheik ni ma state name ni ok state name ni Okay, wọn ń ṣe sheik gangangangan ẹ wá sọ fún mi ẹ wá sọ fún mi pé wọn ò di sheik láìpẹ́ yìí wọn ò di sheik láìpẹ́ yìí so gọbìlẹ jẹ ń gba kọọbì méjì sí ká máa lọ jẹ ń gba kọọbì méjì sí ká máa lọ five five thousand kan náà tún wọlé o five thousand one thousand seven thousand eighty seven five each very good my Era number. God bless you. They are not begging. They came to present something for me, and I just need to appreciate them and showing showcase them to the world. And these are platforms, platforms that máa be gbé àwọn ẹ̀dá ìdènà rí. Ẹ mọ̀ rí lálẹ́ ẹ̀ rí íńtánẹ́ẹ̀tì máa kún. Wọ́n máa gbé wọn káàkiri, wọ́n á gbé àǹtí pé ẹ tó máa ń tóni ẹ plé náà. Àásọ gírébẹ̀lì àrèmọ́lá ẹ máa ń tó. Ẹ yóò ṣe rẹ́kọ̀dì ṣẹ́gbọ́n ẹ̀yin mọ̀mọ́ wa lájà ẹ̀yin bàbá wa aláàjì nkankan ẹ̀yin ẹ̀yin bàbá pásítọ̀ nkankan dé gbogbo eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin èyàn máa sọ̀rọ̀ ẹ̀sìn mi yìí láìpẹ́ yẹn jókòó kó máa sọ ẹ̀yin ẹ̀sìn ẹ̀yin kìíní kan muslim kí ló kí ló kọ́ lọ́n pẹ̀lú yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ píì ọlọ́run tẹ́ ẹ sọ̀rọ̀ ayín di píì ọlọ́run àánú mi sí ọ jókòó bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ mójútó wà rẹ̀ mọ́ mójútó ayé ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ́jàre ẹ̀sìn rán dẹ̀ràn kí ni ẹ̀sìn kọjú mọ́ tọ́lọ́ ń pè ẹ̀sìn máa ṣe tiẹ̀ lọ mi ò ń jókòó pẹ̀lú yẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn I don't mean tiẹ̀ kíá èmi tẹ̀ ń wò mí ìdílé muslim mo ti wá Basira lórúkọ mọ́yìn mi mọ́yìn mi kéwú dàgbà mọ́yìn mi dẹ̀ fẹ́ pásítọ̀ dẹ̀ di christian ìyẹn ò ní mọ̀ lọ lélẹ́ yá dàárọ̀ yìí a ní family house tó jẹ́ muslim máa mọ̀ lọ lélẹ́ yá tí màá lọ jẹran lé èmi bẹ́ẹ̀ nìkan lóhun òjò èmi jẹran lé yá lákùn tẹ́ bá ṣe lé yá lọ́wọ́ pẹ̀lú bá ń gbé wá sàgbàlá Gabriel màá bọ́ jẹ́ inú rẹ̀ ó dùn sí mo láwọn ọ̀rẹ́ kan já àfa mo láwọn wáyì kí ló dé tà ń contemplate kí ló dé tà ń pín Ọlọ́run sí méjì ọlọ́run ẹyọ kan ṣoṣo ni òun ló rán kristi wá sáyé ó sọ pé ó endorse jésù afún lórúkọ kan borí gborúkọ lórúkọ jésù ó ògo ni fún kristi lókè ọ̀run so please má gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa má tiẹ̀ gbé lórí platform tèmi o gbedebẹ o mi ò ráyè anything ẹ̀gúsí tó kàn mí o tèmi ni pé ká nífẹ̀ẹ́ ara wa ká wùwà tó dáa ká má sọ̀rọ̀ wa lẹ́yìn ká jẹ́ mímọ́ àwòrán ànúgbà God bless you I love you.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.